اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وازواجه وذرياته والتابعين له باحسان الى يوم الدين وبارك فاتقوا الله عباد الله واعلموا ان الله تعالى امر بذكره وعلق البلاء باستدامته واستكثاره قال تعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور فكان بالمؤمنين رحيما وقال أيضا يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاذكروا واذكروا الله كثيرا لعلكم تفلحون فقد توعد الله سبحانه وتعالى من لها عن ذكري بأشد الوعي من قوله تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما أشرت أعمى فقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من اصر ولم يؤمن بآيات ربي ولا داب الآخرة أشد وأبقى فقوله تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم وأولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون فاعلم عباد الله أن ذكر الله أن ذكر الله تعالى مكام الأعمال الصالحة كالصلاة قال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون والصيام قال تعالى ولتكملوا العزة ولتكبروا الله على ما أداكم ولعلكم تشكرون والعشر قال تعالى فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم وشد ذكرا ولذلك ضمن رسول ضمن رسول الله صلى الله عليه وسلم الجنة لمن كان ختامه من الدنيا ذكر الله عز وجل عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أخرجه أبو داود والحاكم وقد أمر النبي صلى الله عليه وسلم عند وصول الموت عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكنوا موتاكم لا إله إلا الله أخرجه مسلم أبي رضي الله وصى كل شيطان ẹni ọkọ ilé gbé lẹ́yìn tí kúkúrú àjùmọ̀ wa pè ní tuntun bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allah ọba tí ń jẹ́ Ar-Rahman ọba tí ń jẹ́ Ar-Rahim ní pípé ní jíjẹ́ ní túmọ̀ orúkọ ọlọ́run ọba yìí kò sí tó dàbí rẹ̀ kò fẹ́ tó lè bàjẹ́ o. gbogbo ẹni tá a bá ń pè bẹ́ẹ̀ ń jẹ́ ẹrú ọlọ́wọ́ báyìí ló tó jẹ́ nítumà ní pípé adá ọlọ́wọ́ bá náà ayẹyẹ ọlọ́wọ́ bá náà àwọn àni olùrànlọ́wọ́ àwọn àni aláforíjì à ń sẹ́ni àwọn wa sọ́dọ̀ rẹ̀ àwọn àni olùsọ̀rọ̀ níbi àwọn olùyóòyè ẹ̀mí. tó e pé ròyìn tí ń ròyìn ẹ ìgbà náà lè yóò ti máa ròyìn pé kéèyàn ṣe ìkẹta tó jẹ́ pé ti ṣe irú ìka aburú ni tọ́lọ́ bá fẹ́. níbi àwọn aburú tí ọwọ́ ẹni téèyàn bá ṣe é tẹ́lẹ̀ wọn níbi inú ọlọ́run àwọn ọlọ́run bá sọ níbi irú bẹ́ẹ̀. pọ̀ pé èrè ẹni tí lọ́nà ọba tó bá kádà lámànàmá kò fẹ́ tó lórí mọ̀nà láéláé wò. àwa jẹ́rìí tí kò tó ọba àtàn lẹ́yìn rẹ̀ o ò lórogún o ò pé méjì gbélé táwọn ọdún mẹ́ta ròyìn rẹ̀ a máa mà dájú ká nẹ́bí wa Muhammad ọlọ́run ọba yìí ní tòun ti rẹ̀ sí ní pẹ̀lú. ìfẹ́ ọlọ́run ìbùkún ọlọ́run àlùbáríkà rẹ̀ kó máa bá nẹ́bí kó máa bá wọn bọ̀ ábà rẹ̀ kó máa bá wọn yàwó ẹ̀ kó máa bá wọn àrọ́mọdọ́mọ àti gbogbo àtẹ́bí dáadáa tẹ̀lé lánàá o fi jẹ́ òbí lẹ́yìn sí yàrá. ìyẹn ló ti ọlọ́run ẹ jẹ́ ká páyà ọlọ́run ọba o ẹ já bẹ̀rẹ̀ ọlọ́run ọba yóò kankan àti kọ̀kọ̀ ẹ wá já lọ mà yìí pé ọlọ́run ọba wa yìí wọ́n pa wá lábẹ́ pé ká máa rántí òun ọlọ́run gbogbo gbà ó sì so ìrántí rẹ̀ yìí lákòókò gbogbo ẹni bá ti rántí òun ọlọ́run ọba ó sọ fẹ́ ní ẹni tí ó là fẹ́ ní tó gèrè yẹn. gbogbo ẹni bá ti rántí òun ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ tó wo mẹ́yìn máa rántí òun ọlọ́run ó sọ lẹni tí ó gèrè òun lẹni tí ó là. nínú àwọn ìṣe ọlọ́run bá àlejò láti sọ bẹ́ẹ̀ ó ló pa wàtá àgbà ń gbọ́ lódodo tó fi pa wá láti bẹ́ẹ̀ ó ní ẹ ẹ máa ń sàmọ̀ mọ́ òun ọlọ́run ọba nígbà tí àfìrọ̀lẹ́ òun ọba tó ṣe pé òun lòun yọ ní jáde kó ní òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ òun ọlọ́run ọba yìí sì yẹn aláàánú lòun jẹ́ gbogbo náà wà gbọ́ lódodo níbi ayé àìsàn ọba lábẹ́ ní gbogbo àdúgbò wa. nígbà tó bá dákọ̀ àárọ̀ tó dákọ̀ ọ̀rọ̀lẹ́ na rẹ̀ náà ní wípé ká má gbà kan lẹ̀ mọ́ màá rántí ọlọ́run ọlọ́run tó ní mo ẹ máa rántí òun ọlọ́run bá jùlọ nígbà tẹ bá fẹ́ pàdé àwọn ọ̀tá bọ́ọ̀ bá ń ronú nípa ayé pé ẹnìkan burú pẹ̀lú rẹ̀. tí wọ́n bá ń kẹ́mi bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ àti taburú pẹ̀lú rẹ ìwọ bùkátà tí wọn náà máa wá lọ lè wá àkẹ́kí ìdẹ́káàkiri ètí wọn bùkátà náà ní kí wọ́n rántí ọlọ́wọ́n bá tí wọ́n bá ti rántí ọlọ́wọ́n bá tó dá ọ ìrántí ọlọ́wọ́n bá yìí náà ní ìsọ́ tí ó là wọ lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n bá lè pè ọlá ní ìwọ dúró déédé fẹsẹ̀ múlẹ̀ kọ́ ọmọ wa rántí ọlọ́wọ́n lọ́pọ̀lọpọ̀ tọ́ba ilé ti bẹ́ẹ̀ ọ ọ̀tá yẹn ò ní jẹjà rẹ ìwọ lọ jẹjà rẹ nígbà tí wọ́n bá ti rántí ọlọ́run. ọlọ́run bá ọlá ó ìyá fún gbogbo ẹni tó bá òun ọlọ́run ọba. kódà ní ìyàtọ̀ lágbára ìlérí ìyàtọ̀ lágbára ó ti rẹ́nu gbogbo ẹni tó bá dúró kò òun nínú ẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ ẹni tó bá òun irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ìgbésí ayé tó le ní ọmọ ẹgbẹ́ o ìgbésí ayé tó lágbára ní ọmọ ẹgbẹ́ ó fi hàn pé nínú tí máa kéèyàn gbé ìgbésí ayé tó lágbára òun kéèyàn jẹ́ ní sí ìrántí ọlọ́run tí ó kì í kò ńlá kò kí ń sì kíta kò kí ń rántí ọlọ́run ọba ìgbésí ayé tó le ìgbésí ayé tó lágbára tó ẹbí ọmọ ẹgbẹ́ bàbá sọ fún yàn gbégbèsè ayé tó le fún yàn gbégbèsè ayé tó lágbára kò túmọ̀ tó kọ́mọ̀ lówó ó lé lówó òtúmọ̀ kò gbégbèsè ayé bọ̀ kàbalẹ̀ lọ́wọ́ gbé ìgbésí ayé tó le òun náà lẹ́yìn tí wọ́n wá gbé ìgbésí ayé wàhálà ìgbésí ayé àìníbọ̀ kàbalẹ̀ bọ́jẹun táyé bí òkú máa pa bọ́wọ́ anú olé bí ìgbà bọ́wọ́ ata náà ní ẹ̀mí rẹ̀ oníbalẹ̀ kò sí tọ́pàá nígbà tí ìyọba ti máa rántí ọlọ́run tí ìyọba ti rántí ọlọ́run bá ń gbogbo gbà ìdí ń jẹ́ wàhálà ìdààmú ló ń kónú ìdòtí ayé yẹn ọlọ́run ní ẹnì kọ́kọ́ kódà tó bá tó dúdú ọgbẹ́dà lè fi yára á gbèrú àwọn ẹni bẹ́ẹ̀ dìde ní títí di ẹgbẹ́ dìde àwọn ẹni tó fọ́ lójú tí ò ní rí náà náà ni wọ́n gbèrú ẹni bẹ́ẹ̀ dìde ọgbẹ́dà lè fi yára ọlọ́run tó wá tó sọ fún ẹ pé tó bá dìde ọgbẹ́dà lè fi yára tó wọn bá gbé wọn dìde ní àwọn ló lẹ́nu àti máa sọ̀rọ̀ wọ́n máa béèrè iṣẹ́ àyèsè ìrọ̀lọ́hùn bàtà wà láyé àwọn ọ̀fọ́ lójú ó ti wá jẹ́ sí tó gbà bí àwọn ti eléni ara àwọn tí òrí náà ló pa wọn papọ̀ máa ọlọ́run ní òun ó fún wọn létí ìjọ náà ìpè bẹ́ẹ̀ ni ẹbí náà láyé lóòótọ́ ṣùgbọ́n ojú tó wà ní láyé yẹn ojú èmi náà ọba náà pa ìsìn lẹ́nìí èmi náà dákun láti yín ẹ máa bẹ́ nù yà ẹ máa bẹ́ nù àwọn tí ò ní nínà tí wọ́n fọ́ lójú tí ò ní ní ojú yìí náà jọ́nà jẹ̀mọ́ ọlọ́run ní báyìí là á máa dé o fún gbogbo ẹni tó bá ti di abùdùlú tí ò mú oore láyé tí ò ní gbàgbọ́ tí àwọn ọ̀rọ̀ àwọn ọlọ́run bá ká sọ kálẹ̀ fáwọn òjíṣẹ́ tí wọ́n ti ń jíṣẹ́ fún yín pé léyìí ni ẹ máa ṣe eléyìí tó bá ti ń ṣe tí wọ́n sọ fún ọ pé ọ̀dà márùn síjà márùn tí wọ́n tójú wọ́n tójú lé ni márùn tí wípé èyí ṣe bẹ́ẹ̀ fẹ́ mí ni ọlọ́run ọlọ́run ni wọ́n ń sọ ọ̀rọ̀ náà tí wọ́n ń sọ òun ni kí wọ́n jẹ́ títí di tó bá ti bọ́ orí ni kí wọ́n tún bẹ̀ ṣe èmi tí ń sọ náà yóò fẹ́ mi náà òun kémi náà ọlọ́run tún ṣe níbi bá tún ṣe yín kí àwọn àjọ ọlọ́run ìtọ́jú wa bá wọn náà wíwọ náà lọ́ tún ṣe ní gbogbo wa ká lè jọ jèrè wájú ọlọ́run ní gbogbo ẹ̀ ọlọ́wọ́n bá lè sọ láti gbogbo ẹgbẹ́ ẹni tó bá wá rí bẹ́ẹ̀ láyé tó ṣe pé bí wọ́n bá ń sọ̀rọ̀ ọlọ́run fún un kò ní nígbàgbọ́ nú ẹ̀ ọlọ́run èyí tó tún lè nínú yà yóò máa jẹ́ tí wọ́n jọ̀gbọ́n àti ìyá rọ̀ ìyá tó lágbára kódà ìyá ajọ́ yẹn òun ni ìyá tí ó ń fẹ́ kù sí ìta tẹ̀rẹ̀ pé nísìn ní wá ní wọ́n ẹ̀yọ́ ọ̀sẹ̀ ìgbà mẹ́wàá ní nígbà wa ti nà lórí bí mẹ́jọ òun ọ̀ka àdúgbò méjì náà ló kù méjì náà ló kù yóò sáré náwó ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn ẹlẹ́ẹ̀kẹwà tó kù náà nǹkan tó bá ti jẹ́ náà ó ṣe kẹ́nẹ́ ẹgbà ti tán náà nù ṣùgbọ́n ìyá àtijọ́ bẹ̀rẹ̀ àti àmà kìí tán ìta lọ nù. sẹ́wọ̀n pé nǹkan tí yẹn bá ti mọ̀ yìí pé yóò kúkú tó pin àbá wọn ní owó tó níye kí ni àbùkù kàn án. ìgbà tó ti ní iye wọn àbùkù ti kàn ìyá àtijọ́ gbèjà ìyá náà kò ní pèdéke tó tàwa ìjọ parí o lọ náà ní ti tọ́wá ti kójú oúnjẹ lọ náà nù ìgbà tó bá ọlọ́run ni ìgbà ọlọ́wọ́ tí ó wu ọlọ́run ìyẹn ni ó jẹ́ kó pé àti ẹ kájẹ́ kan nínú ẹni tí kò ní jẹ́ kan ẹni tí ó jẹ ìyàtọ̀ lọ́wọ́ báyìí bákan náà ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa ọlọ́wọ́ bá àlejò ọlá lẹ́yìn tẹ gbàmí kọ́ lódodo ẹ mẹ́sì ọjẹ́ sí wípé a fẹ́ ní dúkìá púpọ̀ púpọ̀ láyé ẹ mẹ́sì ó mú yín gbàgbé ọlọ́wọ́ ẹ ó mú yín patọ́ ọlọ́wọ́ bá ti ó bákan náà àwọn ọmọ yín ìfẹ́ bẹ́ẹ̀ ní sọ́mọ́ ẹ má ti ohun yín débi wípé wà á ṣe tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ o ẹ má fi ìlíbi ọmọ kó wá mú yín lọ ṣe tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ọlọ́run kò pẹ̀lú tí bá ń ṣe léyìn nínú yẹn tí dúkìá afẹ́ lówó afẹ́ lọ́lá tó wá mú márùn sí ọlọ́run afẹ́ bímọ afẹ́ kọ́ ọmọ wọ́n yanjú láyé akẹ́kọ̀ọ́ máa wọ́n pàtàkì tó jẹ nílá tí ò wá mú rántí ọlọ́run jẹ̀mọ́ sẹ́wọ̀n pé ìtumọ̀ ti ń bẹ lábẹ́ eléyìí ń pọ̀ nínú wípé tọ́nà ọba àdékọ́ láǹsọ fún àdékọ́ ọmọ yìí olùpẹ́tọ́ mójútó ọmọ rẹ ẹ̀kọ́ ẹ̀sìn yé gbogbo ọjọ́ ọba ti mójútó ọmọ rẹ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò yé mọ̀ wípé irú ọmọ bẹ́ẹ̀ yẹn sọ̀tì lára àwọn bẹ̀yìn ni o torí pé kí ni ọmọ títọ́ ọlọ́run ọba ti yé e. bó di pòfẹ́sọ̀ láyé pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ rẹ̀ wúlò nígbà tí ọba tí ọba ti dá ọlọ́run ọba tó dá ọmọ o nígbà tí ọba ti dá ọlọ́run ọba tó dá ọmọ tí ọba ti sin ọlọ́run ọba tó dá tí bá ti lè sin ìjà míì lẹ́yìn ọlọ́run pòfẹ́sọ̀ tí kò lẹ́yìn òwúlò kò dáfà níbẹ̀ o ìtọ́lọ̀ ọba àlejò láǹsọ fún wa nìyẹn o wípé ní torúkọ ọbẹ̀ kọ́ màrí ó yẹjú torúkọ ọbẹ̀ kọ́ máa rẹ̀ ó di pàtàkì torúkọ ọbẹ̀ bímọ tó ṣe pè láwùjọ ọ̀wá tó kó múra sí tòun ọlọ́run kò wá sínú àti ọlọ́run bá ń bẹ̀ ọlọ́run ni gbogbo tó bá ṣe léyìí kọlọ̀ mọ̀ ìgbé pé ìrántí ọlọ́wọ́n ọba ìmọ̀ ń wáyé níbi gbogbo olùparí iṣẹ́ olóore kọ̀ọ̀fẹ́ nì gẹ́gẹ́ bí ìrún lápẹ̀júwe ọlọ́ọ̀ni tẹ́ bá parí ìrún yín ẹ̀fọn ká lórílẹ̀ mọ̀ wá òun ọba káàkiri ẹ̀sìn máa rántí òun ọlọ́run lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá lè ṣe eléyìí ọlọ́ọ̀ni jèrè bẹ́ẹ̀ ni ọlọ́run tún sọ nípa àwẹ̀ náà ọlọ́ọ̀ni òun àwẹ̀ ọkàn ní àdúgbò kàdínlọ́gbọ̀n tẹ́ ẹ bá tí wọ́n ń parí ẹ̀ ẹ tún lọ rántí òun ọlọ́run ọba ẹ máa sàbọ̀ mọ́ fún òun ọlọ́run ọba ẹ máa rántí òun ọlọ́run ọba dákò òun ọlọ́run ọba gbogbo ọ̀nà mọ̀ yìí. bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ájì ọlọ́tún sọ náà kọ́ láti ẹgbẹ́ tẹ́ ẹ bá ti parí iṣẹ́ ájì ẹ máa rántí òun ọlọ́run lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ti máa rántí àwọn bàbá tó fi yín àdúgbò tẹ̀ sí kíni ó tún jù bẹ́ẹ̀ lọ. tẹ̀ a máa rí wípé ọlọ́wọ́n bá àlejò ọlọ́wọ́n ti dáná sí òun ọlọ́wọ́n bá yóò máa tó parí ẹ̀ ká lè mọ pàtàkì bí ìrántí ọlọ́wọ́n bó ti tó nínú ìṣẹ̀lẹ̀ ayé wa. ìyẹn ló fà á tó fi jẹ́ pípa àlejò sọ́mọ mọ́ àwọn àrẹ wọn sọ́là àlejò sọ fún wa yìí pé ẹ̀yin èèyàn mo fi àlìjẹ́nà ká yín lójú tí bá ń ṣe kí ni ẹ wà àlìjẹ́nà. irú àwọn èèyàn òun náà ni gbogbo ẹni tó bá lọ parí ìtẹ̀lé ayé rẹ̀ síbi ìrántí ọlọ́run ẹ̀lọ́wọ́ bí àǹfààní ìrántí ọlọ́run bó tó àdébìnrin tó bá parí ìtẹ̀lé ayé ẹ̀ lórí kọ́rántí ọlọ́run ọba yóò rí àdìjẹ́ ní ilé ìgbà títà bá wa mọ̀ láti kúrò jábàdì gbà wájú. àdébìnrin tó bá jẹ́ sí pé ìparí ọ̀rọ̀ rẹ̀ òun náà ni gbólóhùn la ilaha illallah jàmáà gbólóhùn la ilaha illallah náà ó mìíràn dá ìran kan nínú ọ̀ràn àtàrù ni ìran kan nínú ọ̀ràn tí ọlọ́wọ́ bá ní ẹ̀tọ́ àìpé tó ń sẹ́yìn ayé ẹ̀nu ànábì ni yóò wà ìjẹ́ náà ó fi hàn yí pé ìran tí ọlọ́wọ́ bá yìí òun lè máa tún parí gbogbo nǹkan téèyàn fẹ́ rojú rí ọlọ́wọ́ bá ń bẹ̀ gbogbo sọ́wọ́ ti retí kọ́ fẹ́ rojú rí ọlọ́wọ́ bá ń bẹ̀ ẹ fi ìran tí ọlọ́wọ́ bá parí ẹ̀ tó bá ti lè fi ìran tí ọlọ́wọ́ bá parí ẹ̀ wọ́n ló rí gbòòrò ju rí ọlọ́run jẹ̀mọ́ ìkílá àǹfààní tá a fẹ́ mú bẹ̀ yẹn kí ni à ń ṣe pọ̀ tó ti jẹ́ kí gbogbo tá a bá fẹ́ parí kámọ̀ ìrìn àjọ náà wá parí ẹ̀. òun yóò sì lè kí ni gbogbo conclusion yín ẹ nínú akọ̀ǹkúlù lórí aburú tẹ́ ẹ bá ti kọ̀ǹkúlù lórí aburú ni tẹ́ ẹ bá ti rántí ọlọ́run ẹ̀mẹ́jà ń tẹ̀lé yẹn ẹ ti kọ̀ǹkúlù ìnira ló wà ń bẹ̀ fáwọn kàtà bá ní ká dúró yìí àìmọ̀jà dúró yìí ọlọ́wọ̀n ọ̀fẹ́ ilé yìí yàrá ìdí iṣẹ́ tí nàìjíríà ọ̀fẹ́ ti nìyẹn o rárá àìmọ̀jà dúró yìí torí pọ́nà ọba àlejò ẹ̀láwò ti kẹ́ni pọ́nà ọba àlejò ẹ̀láwò ti yọ lórí yìí o èyí tá a ṣe yẹn èyí tá a kàn fún ìgbà fẹ́ kàn fún mi lórí yìí nítorí ọba àlejò ẹ̀láwò yọ lórí yìí bí ẹ bá ti fẹ́ bá bá fẹ́ bá ìdí ń jẹ́ ìrántí ọlọ́run jẹ́ gbogbo tá a bá parí káàmọ́ ní káàsì ìrántí ọlọ́run bá parí ẹ̀ tá a bá ti ń fi lè ìrántí ọlọ́run bá parí ẹ̀ á rí i pé a ní parí ìtẹ̀sí ìyàbú àǹfààní tí wọ́n káwọn ìrántí ọlọ́run parí ìtẹ̀lẹ̀ yẹ o wọ́n tó lọ sí ilé ìjọsìn tọ́wọ́ fẹ́ parí ẹ̀ tọ́ ìrántí ọlọ́run bá owó òfin tó kò sí dáadáa o fẹ́tọ̀ ìtọ́lọ́run ọ ṣùgbọ́n ìtò òṣè tí wọ́n náà rántí ọlọ́wọ́ bá gbà tó ṣe ó fi hàn pé sáwọn náà lè mẹ́jẹ kíni olùmẹ́jẹ tọ̀wọ́ bà ìyẹn ló pààrọ̀ ṣe pààrọ̀ ti sọ̀rọ̀ wá wa rẹ̀ wọ́n sọ́là àdéhùn tó pa wá láṣẹ nígbà tí wọ́n bá tún mọ́ ẹni tí a ti ń wo ilé ẹni yìí bó ti ń ṣe yìí tó a lè sọ lókù ẹ máa wí gbólóhùn láyé láyé rẹ̀ láwùjẹ díẹ̀ àníbìyẹ máa wí ilé díẹ̀ ẹ máa fi kọrin ilé díẹ̀ ẹjọ́ máa òun náà ni ẹjọ́ máa ń sọ gbẹ̀yìn tẹ́bá ti rí tọ́wá ti lè lúgbó lóhùn láyé láyé lọ́wọ́ ẹ̀bá tó sọ̀tún àní ìmá ẹ̀dá kẹ́ ẹ máa wò ó. bí ó bá ń sì rí wí ẹ máa wí lé díẹ̀ gbólóhùn láyé láyé láyé máa sọ. ẹ̀bá tó ti ọjọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ kéèta ọ̀rọ̀ ẹ̀jàn ọ̀rẹ́ ọmọlàkejì lẹ́yìn ẹ̀bá tó lójú ọkọ̀ gbọ́dọ̀ la ilaha illallah òní ẹ máa sọ létí ẹ̀ kóun ló ti lè kó ìfà pé ẹni bá pa ìtẹ̀mí ayé ẹ̀ tó ti gbọ́dọ̀ la ilaha illallah àdébí yóò ya ìfẹ́ náà ẹ̀kọ́ làwọn eléyìí tó ẹ fún gbogbo mùsùlùmí lọ ẹ lálẹ́kọ̀ọ́ nípa ẹ̀ èèyàn fẹ́ kú èèyàn kì í wọ ẹ sáàpù ó kú ó ti pé bóòlù fi lẹ́ta alẹ́ tó ń lo tuntun jùlọ náà torí lọ́jọ́ bá kàn wọ náà kọ́lọ̀ wọn lè yan lóyìn tí wọ́n lóògùn parí tiẹ̀ náà síbi tó lóore láti jẹ́ lórí jẹ́ tiẹ̀ ṣùgbọ́n èèyàn fẹ́ kú ọwọ́ àwọn jáde ọwọ́ bá mọ́ta nítọ́ kàn ní pé gbólóhùn láyé láyé lọ́wọ́ àwọn ọmọ wílẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí kò parí tiẹ̀ ní ayé ẹ̀ síbi tí ó ti rí àdìsẹ́ ńlá ọlọ́run ọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ sọ lẹ́gbẹ̀ẹ́ kí ń fi ọ̀rọ̀ tó kù nínú ìrìn ọlọ́run kí ń fi ọ̀rọ̀ tí ó jẹ́ sí wípé kò ní sí ìrántí ọlọ́run ọba bẹ́ẹ̀ àná mi ní tá a bá lè máa sọ eléyìí lẹ́gbẹ̀ẹ́ òkú wa ó dáa pọ̀ kódà níbi yẹn máa wí gbólóhùn láéláé lọ ọmọ ìlú tẹ̀lé nígbà bá ti sí pé ó ti wà láyé ni o kìí ṣe pé o nígbà bá ti ẹ máa sọ fún máa ya sọ lọ rárá o kìí ṣe òkú tó ìdílé ká o kìí ṣe pé bá tí ó mọ̀ bá yín ní gbólóhùn láyé láyé lọ́la kò lè bá yín kọ́ ìhùn èyí tó lè kọ́ nígbà tó wà láyé tẹ̀lé ràn lọ́wọ́ nípa ẹ̀ nígbà tí kọ́ka kú lọ́wọ́ ẹ̀ máa gbólóhùn láyé láyé lọ́la lẹ́gbẹ̀ẹ́ kó tó pé tí ó wú sẹ́yìn òun gbólóhùn láyé láyé lọ́la èyí ó sì lè wí tó bàbá ẹgbẹ́ tó mọ̀ náà lẹ́nu tẹ́lẹ̀ náà nìyẹn bàbá ti lọ láti ń sọ lé díẹ̀ yóò rọrùn fún tọ̀hún láti rí gbólóhùn náà bẹ́ẹ̀ jáde. أن تظهر الله لي ولكم الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فاعلم عباد الله أن ذكر الله تعالى حفظ حفظه يخرج به العبد نفسه من الشيطان وثبت ذلك في الحديث عن النبي صلى الله عليه وسلم قال وآمركم أن تذكروا الله تعالى فإن مثل ذلك مثل رجل خرج العدو في أثره قراءة أتى إذا أتى على حسن حصيل فأعرف نفسه منهم كذلك العبد لا يعرف نفسه من الشيطان إلا بذكر الله أخرجه الإمام أحمد والترمذي فلو لم يكن في الذكر إلا هذه الخصلة واحدة لكان حقيقا ألا ألا يقتل لسانا ألا يقتل لسانه عن ذكر الله تعالى فإنه لا يعرف نفسه من عدو إلا بالذكر ولا يدخل عليه عدو إلا من باب الغفلة فهو يرسل فإذا غفل وتب عليه واختارته وأقل قدر من الذكر يلازمه الإنسان الأذكار المؤقتة كالأذكار الصبائية كالأذكار الصبائية والمسائية وعند النوم والاستيقاظ وعند الأكل والشرب واللباس وفي كل الصلاة وعند دخول المنزل والخروج منه وغيرها وعن ابي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم انه قال الا انبئكم بخير اعمالكم وابتاع عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من عطاء الذهب والورق ومن ان تلقوا عدوكم فتضربوا اعناقهم ويضربوا اعناقهم قالوا بلى يا رسول الله قال ذكر الله أخرجه أبلغ ألا ألا أبا ألا أبا تدريك كن يرى الجنيري ولد متاكي صابي تجرى الجنيري ألا أبا يوم فنار ألا أبا يوم الله ألا أبا يوم جاني من jẹ́ ọ̀tá fún ọlọ́run ọba alábòsí gbogbo alábòsí ẹ̀dá ọ̀tá ọlọ́run ọba ni wọ́n máa jẹ́ gbogbo ẹni tó bá ti jẹ́ alábòsí ọba ni wọ́n máa jẹ́ ní gbogbo ìwọ èmi sí àbòsí kan nínú ẹni tí jẹ ọ̀rọ̀ ọlọ́run ọba. bákan náà gbogbo ẹni tí ó ní àtibọ̀tán dáadáa ẹni tí ó ní àtibọ̀tán dáadáa òun náà lẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run náà kó máa bá ṣáájú wa ọ̀gá wa nílùú wa Muhammad bá wọn ilé ẹ̀kọ́ bá wọn sọ ábà rẹ̀ àti gbogbo wa lápapọ̀ ẹ̀yẹ ló sìn ọlọ́run ẹjẹ́ àlọ́ ọmọ yìí ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó di ìsọ́ kan ni o ó di ìsọ́ lágbára tí ó máa ń sọ ẹrú tẹ́rú ara rẹ̀ níbi àdébì sọ fún wa yí pé mo ń pa yín láfẹ́ o pé ká ẹ máa rántí ọlọ́run bá ń gbogbo gbà torí pé àpèjúwe bẹ́ẹ̀ ẹni tí rántí ọlọ́run ọba ó dà gẹ́gẹ́ bí arákùnrin kan ni tọ́ta jáde tọ́ta ń lé ẹ̀rí tọ́ta ń lé káàkiri níwájú lẹ́yìn lẹ́tọ́tù lọ́sì lọ́tà tí ń dẹdẹ rẹ̀ káàkiri òun náà wá dúró ní wọ́n ń sá káàkiri títí gbogbo wa ń sáfẹ́ kí tó ti lè rí ní dáàbòbò rẹ̀ tó ti lè rí ní wọ́n ti lè gbà á lẹ̀ ẹja mú lápẹ̀júwe nífẹ̀ẹ́ ẹwọ ọmọ kékeré ọmọ kékeré tó bá fẹ̀ tẹni tó kú lọ kọ́ bẹ́ẹ̀ náà ẹni tó yọ máa ń sá lọ́dọ̀ ẹni tó ju ìwọ́n tó ń lé e lọ lòun náà tó máa sá lọ. torí pé tó ń bá débẹ̀ lápẹ̀júwe ọmọ tó kú ẹ̀gbẹ́ ẹ̀ kẹ́gbọ́n wá fẹ́ nà ìgbò ní ọmọ sáré ẹ máa sáré lọ bàbá wọn àbúrò wọn máa ó ti mọ̀ pé tó bá jẹ́ lọ bàbá wọn àbúrò jẹ́ lọ bàbá wọn agbára tiẹ̀ náà ṣe kẹ́nẹ́ agbára tiẹ̀ náà lè yọjà bọ́ kò nílé kò nílé fún náà nà bàbá àbó náà nà bàbá lọ́mọ tó bá fẹ́ sórí ire o gbogbo ọmọ tó bá fẹ́ sórí ire kò ní sọ pé wọn nà bàbá wọn àbó wọn nà ìyá wọn tó lágbọ́dọ̀ wí báwọn náà tó láwọn ọmọ mi láyé lẹ́nìí àwọn ọ̀pọ̀ láti nà ya àwọn ọ̀pọ̀ láti nà bàbá tọmọ tí ọ̀pọ̀ láti gbé ya tó gun owó tọmọ tí ọ̀pọ̀ bí bàbá bá lè kú kó kú kóhàn láti lówó táwọn lápò lọ́mọ rẹ̀ àwọn táyé tún sẹ́díléèdì náà nìyẹn lẹ́yìn ọlọ́run tó bá wa bẹ̀ láti sọ wípé ọmọ rẹ̀ ọmọ rẹ̀ kan kò ní bá kó wọ́n orí púpọ̀ ojú òbí o ọmọ rẹ̀ kan kò ní bá jẹ́ kó wọ́n orí bínú àwọn tó bí wọn torí ìdí eléyìí láti sọ wípé láti múlò àpèjúwe yẹn wá tí kọ́ ọmọ tó ṣe ẹ̀gbọ́n ẹ̀ tẹ́gbọ̀n wá lóhun fẹ́ bá wí ẹ rí i pé ọmọ yẹn ó lè máa sáré lọ bàbá àbọ̀dọ̀ màmá lórí kó sọ̀tọ̀ tó ń bá débẹ̀ ẹ̀gbọ́n òun ti ń lé wọn kò ní lè jẹ́ kẹ́nẹ́ kò ní lè bá àwọn onímọ̀ nígbà táwọn bá ti dọ́dọ̀ àwọn tó jẹ́ òbí àwọn àpèjúwe lélẹ́yìí fún ẹni tí ń sá tọ́ta wá lé ẹ̀rí pé òun náà máa wọ́pọ̀ lòun lè sá lọ ságbára ọ̀tá yóò fi ní káwọn ẹ máa wo ìjábá tú àwọn orílẹ̀-èdè kan táwọn orílẹ̀-èdè méjì bá ti ń jà títànú méjèèjì bá ti rí wípé eléyìí náà ti lọ fara ti àwọn orílẹ̀-èdè tó tún lágbára jà wọn lọ ẹ̀rí pé nísìnyí lòun náà sọ̀wọ́lẹ̀ táwọn eléyìí wọn bà dá sí tí ẹ bá ti dá sí òun náà mọ̀ pé ọ̀bẹ bá òun dì torí bó ti mọ̀ agbára àwọn eléwù ju agbára tòun náà lọ àpèjúwe nìyẹn kó lè bá yé wa dáadáa àlébi ló fún wa lápèjúwe yẹn yí pé bí ìrántí ọlọ́run ti rí òun nìyẹn o àlébi ni jẹ́ àmọ̀ yí pé ẹni tí wọ́n lé lọ tó wá sáré ibi tó ti lè rí ibi tó farapamọ́ sí tó ti lè gbọ́ra rẹ̀ àlébi ni nítòhùn ń sọ fún yín ẹ̀rí òun náà lẹ́rú fún fún ẹ̀mí ara rẹ̀ lọ́wọ́ ṣèitán kọ́ á sí tó lè fi fún ẹ̀mí ara rẹ̀ lọ́wọ́ ṣèitán tó ju kí ni lọ tó ju ìrántí ọlọ́run ọba lọ. ìrántí ọlọ́run lè yẹ kí sọ́ra rẹ̀ lọ́wọ́ ṣèitán òun náà tó máa wà lẹ́ẹ̀kẹ́ nínú ẹ̀rọ ọ̀rọ̀ náà ìwọ́n tó bá wọn kan táwọn wá nítọ̀ ọ̀rẹ́ wa ìwọ́n ti ní bàbá ní kọjá àgbáyà ọmọ aláwọ̀ ti là wọn náà má dà ń káyà o wọn náà wà lọ́wọ́ pé àkókò àyàn ní mà dà ń káyà báyìí wọ́n dà nǹkan burúkú káyà omi burúkú wọ́n dà káyà o kò sọmi dáadáa o wọ́n dà ń káyà wọ́n wá wúra rẹ̀ pé ah sẹ́mi wọn nìkan lọ wá ní dà ń káyà láàrin ṣètò ní dénú o ìgbà tó bá ti wá rántí ọlọ́run pé ìrọ̀ ọlọ́run ọba ló ní ọ̀dà yìí mú omi dà ẹ̀rẹ́ mú bọ́tú wọ́tà bọ́tú wọ́tà dà ẹ̀wọ́n náà mú bọ́tú wọ́tà bó ti ṣe mọ́ọ̀tì ni ẹ bá mú mọ́ọ̀tì aláàlú yìí o fáìpù aláìlú rà òlájà yúkọ ti rà àwọn aláàlú nù. kó orí yúkọ ti mú bẹ́ẹ̀ kó orí kùnú omú bẹ́ẹ̀ gbogbo àwọn ìfẹ́ tó tẹ́ aláàlú nù. kódà ìwọ́n tún lè ní kí wọ́n bá mú barbecue ẹja barbecue aláàlú ni wọ́n tún máa jẹja àwọn ọmọ òmùkùnmù èsì èsì ọ̀fẹ́ wá nígbà ààrẹ ti wọ́n nìkan láàrin àwọn ẹ̀dá rẹ̀ ń gbà nǹkan dáadáa rẹ̀ ń gbà nǹkan dáadáa báyìí. ó wà ìfídíọ̀ wọ́n nìkan kọ́ wà ní ìfídíọ̀ láyé kó o lè rálì jẹ́ náà ó pẹ́ olùkọ́ wá ti tú àwọn èèyàn kọ́ wá ní ìbínú ọlọ́run lọ. nítorí kó bá pọ̀lọpọ̀ lélẹ́yẹ o ẹlòmíràn kan ọ̀gá tí wàá tó bàyàn ah, tí mo báyìí ojú ọmọ wa tún wọn nìkan wá ní mu. níbo ègúndé nìyẹn ọ̀rán ọlọ́run mẹ́ nìyẹn tọ́ bá ti lè rántí ọlọ́run ó rí ìyẹn làwọn àbáàdì wa ń sọ mú wa pé tó bá lọ jẹ́ sí wípé kò sí nǹkan níbi ìrántí ọlọ́run kẹ ọ̀ka tuntun yìí náà lọ ó lẹ́kọ̀ọ́ ká má jẹ́ ká hàn wá já ìrántí ọlọ́run gbogbo bá o ká má jẹ́ kí ọkàn wá já ìrántí ọlọ́run gbogbo lọ jẹ́ sí pé ìrántí ọlọ́run wọn máa fọ́ wa lọ́wọ́ ọ̀tá wa tí ìrántí ọlọ́run wọn máa fọ́ wa tí ò ní jẹ́ ọ ráyè nínú ìgbésí ayé wa àìlèwò náà tó fún wa torí pé kí ni ọ̀tá wa tá à ń sọ yìí ní tóun ń kọ́ náà ní kágbàgbéra kámọ̀nà sí ọlọ́run wọlé tọ̀ sọ wa ń gbogbo ògbà ó ń sọ o ó ń retí pé kábàtì lè ṣe gẹ́rẹ́ báyìí kágbàgbéra yóò bẹ́ẹ̀ lù wá ni yóò sì wá òun ni wípé tẹ́ ẹ̀ pé díẹ̀ lẹ́nu ẹni ni mú ẹlẹ́dẹ̀ẹ́ wọ bà díẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ẹ́ ti kíni náà ní wọ bà yẹn pé díẹ̀ ni ni oníkàkùn wọn bá wá sọ pé wọn náà ti ẹ̀kẹ́ tiẹ̀ wo wọn sì máa sàwùjì là náà ní náà wo mo bá bù náà náà mọ̀ bá wọn o wọ́n náà tiẹ̀ tìlíkì wá jáde kájẹ́ nìkan fún ẹ kí wọ́n náà kó tiẹ̀ bá lọ wò wọ́n náà lọ tíra ọwọ́ ìtráyẹ̀wò èsùnú tíráyẹ̀wò yẹn o ọwọ́ ìdúbọ̀ ọdún o má tíráyẹ̀wò tọ́ọ̀bẹ́ pàpà jùlọ wọ́n mọ́bìnrin tọ́ọ̀bẹ́ ilé tíráyẹ̀wò lẹ́ẹ̀kan tiẹ̀ ta nu o opportunity kan ti lọ o kí ni opportunity tó ní àti ọmọkùnrin náà gbogbo ẹni tí ọba ti dìnnà rí láyé wọ̀gbọ́n oríire ńlá ni o oríire o si ní nǹkan tó lè fi ta ọlọ́run yẹn ìsìjábà tọ́pọ̀lọpọ̀ àbá ò ní ìwọ́n ti ní o tí ní ọlọ́run náà ò ní ìwọ́n ti ní nìyẹn o tó o bá lè sọ bọ́lá ọlọ́run wọlá pé èsè sì náà rí láyé ọlọ́run kan ń fẹ́ nì màá pé ọlọ́run ọmọ ọlọ́run pé èmi náà gbọ́ torí wọn náà gbọ́ ọ ṣùgbọ́n ọmọ ọlọ́run gbà lọ́wọ́ ọmọ aráàlú yìí fèsì náà ọlọ́run ní òjà ọlọ́run láburú ni májè ọlọ́run ló lè jíjà kọjá ọlọ́run lérọ́ pípa kájínà sí bó bá ti rántí ọlọ́run ọba àwọn nǹkan wọ̀nyí ó lè jìnà sí láti fún alẹ́ ala yìí pé gbogbo tó bá fẹ́ parí rẹ ìmọ̀ràn rẹ pé ìrántí ọlọ́run parí ẹ̀ jẹ̀bá nínú àwọn kéré nínú ìrántí ọlọ́run tí yẹ ká nígbà kan gbogbo akáwo mọ́ tààdìdè bọ́lọ́wọ́ èsì òun náà ni àwọn àtàrù sọ̀rọ̀ àyíyà gbogbo àtàrù tó wà pọ̀ láti gbogbo ọ̀kan àtàrù sọ̀rọ̀ àyíyà òun náà ni àwọn àtàrù kátà nẹ́bí sọ fún apá ilé náà ṣe láàárọ̀ bẹ̀rẹ̀ láti kàtà bá ti kọ́kọ́ jí kára alhamdulilayi lẹ́sìn àyáná bá dàmú àmàtánà ẹ̀rí lẹ́yìn eléyìí ají làárọ̀ kó ti kéré ma yẹn tó ṣe inú ọlọ́wọ́ bá ó tún fi ọ. o tó bẹ́ẹ̀ wọ tọ́ílẹ̀tì náà ó náà. o tún kírun ká àwọn àtàbà máa ń ṣe mọ̀ánilá alhamdulillah. Allahu akbar ló àwọn eléyìí ṣe. bákan náà àwọn àgbáwò ní táǹpẹ́ ní sọ̀rọ̀ àyíyà òun làwọn àgbáwò náà sọ̀rọ̀ àwọn ká máa wáyé ká máa ṣe é ilé ọmọ akéwù wọn ti bá wa kọ́ níwèé wọn kọ transition rẹ̀ náà tó lè kà á níwèé kọ̀yẹ́ kí mùsùlùmí ló máa gbèyàn wá sí láàárọ̀ bó tún bí ìrọ̀lẹ́ oṣù ṣe ọ̀fẹ́ jáde nínú ilé rẹ̀ láàárọ̀ bísílá àtàkàtà ọ̀lọ́lá wàrà àwọn ọ̀lọ́lá kọ́ta ilá bìlà àdébí ní wọ́n tó bá ṣe yẹn tó fẹ́ jáde lé àdébí ní èso wàá sí àwọn ọmọ ogun rẹ̀ ìpínlẹ̀ lẹ́yìn tí ń lọ yẹn ẹgbẹ́ tó ọ̀sẹ̀ o. àlẹ́bí lọ rẹ̀ kò bẹ́ẹ̀ ṣe ndị ń lọ yẹn bá ni o tọ́ ọ lọ kọ ìlú o ẹ̀rù kí ló tún fẹ́ kí ló tún wákàtí àlẹ́bí ti dùn yẹn ló kú lọ́kàn balẹ̀ ìyẹn ni wọ́n wá kó mà èwo tún wà tó ń lé ká èwo lè tó tún wá fẹ́ jáde ti bí ọlọ́kàn balẹ̀ yìí pé jáde tí a ká gbà yìí ọwọ́ tẹ̀mí rẹ ti balẹ̀ nìyẹn nínú bá burú tó lè kó wọ́n dì ọ́ tó fi ṣe eléyìí jẹmọ́ mùsùlùmí ẹjá dún ní ọ̀rọ̀ àtàrù wọ̀nyí ànábì tó wá lọ dé ọ̀fẹ́ wọlé òtúfẹ́ pé bisimilá wàlẹ́jìnà bisimilá kọ́lẹ́jìnà wọ́n ara ọ̀rọ̀ bìnrin lọ kálínà pẹ̀lú àwọn alẹ́ wọn lọ́dọ̀ tó la. ànábì ní àwọn èsì tó wà nínú lẹ́nu paramọ́ ẹ̀ṣọ́ ọkùnrin ọwá tó fẹ́ jẹun ọwá ní bísímìlá a èso wà ní sọ nǹkan tí àwọn lè ẹ̀yà ajá kò tó jẹ báwọn ilé ìlú. ṣùgbọ́n wọlé fóònù wọlé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹja sí èsì ẹ̀rọ wá tàbá máa o. ọ̀fẹ́ wọlé àkáàrù yẹn bára òní ṣe o. nǹkan yẹn mọ̀ ẹ̀jẹ̀ kíyèsí ìlú mi sọ fáwọn èèyàn kódà ọbẹ̀ bó ọbẹ̀ wọlé fúnra rẹ̀ ọbẹ̀ sílẹ̀kùn tó ọba rọra kọ́ọ̀lù kan lè wọlé o èsù kọ́ọ̀lù lọ wọlé nǹkan rárá o àkáàrù yẹn ò ní ṣe o káwá lókun ẹ̀ló ẹ̀ló ẹ̀ló ló fi wọlé kí sáà káàrù ló ṣe wọ inú èsù ó dùn fẹ́ ọwọ́ bàá inú èlú rẹ̀ ó dùn fẹ́ ọwọ́ bàá ẹlòmíì wá ní ìgbà tó máa sanwó bọ́ fẹ́ jẹun tó sáà káàrù ní kọ́ọ̀lù kan wọlé bóyá sì lè fi owó kan tó fẹ́ pàtẹ́lẹ̀

ẹ jẹ́ ká mọ gbogbo àwọn àtàrù wọ̀nyí wọ́n fẹ́ wọ tọ́ílẹ̀ tàtàrù kò tó wọ tọ́ílẹ̀ ọjáde ń tọ́ílẹ̀ gbogbo àtàrù ẹ jẹ́ ká lọ mọ̀ o jàmá mùsùlùmí wọ́n fẹ́ wọ sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kí á mọ̀ o àbáwọ̀ àbúdàdà kọ́lọ̀ bá ayọ́ tuntun wọn. wọ́n là lẹ́nu sọ fún wa yìí pé ẹ̀yin ìyẹn tẹ́tí ẹ fún yín ní nǹkan kan tó lóore ju gbogbo àwọn sẹ́yìn tẹ̀ ń lọ ó sì pọ̀ yín má lọ́dọ̀ ọlọ́wọ́n bá kódà ẹ tún wà ní ipò tó ga lọ́dọ̀ lọ́wọ́ báyìí kódà ó lóore fún yín kan kó góòdù fún yín lọ kódà ó lóore fún yín kan kó owó dọ́là kan kó fún yín lọ kódà ó lóore fún yín dúkẹ́ lọ pàdé ọ̀tá tẹ ẹ pé nínú tẹ wa tó lóore jù mẹ́rin ọ̀rọ̀ náà ní kéèyàn lọ́jà jihad kéèyàn lọ fèsì ọ̀tá ogun ẹ̀sìn nínú tẹ́tọ́ lágbára ní ẹ̀sìn wa ni àdébìnrin tó fẹ́ sọ yìí ó lóore jù lọ kéèkó wá gbé yàn ìjà lásán ìjà tó fẹ́ yín pípa tẹ́ tó dú ogun ó níyà àwọn ọ̀tá ẹ̀sìn tẹ́ pa kéè wá nípa agbára yín káwọn nìkan agbára tí wọn náà tún ká nínú yín wọn tún pa nínú ẹ̀yìn náà àwọn tó wá bá ní irú nǹkan yìí làwọn fẹ́ máa gbọ́ pé àwọn tẹ́sí òtó nǹkan tí yóò gbà lára tó kọ̀ wọ̀nyí wọ́n tẹ ìsílẹ̀ ní pé ànábìbí á gbọ́ òun ni táwọn fẹ́ gbọ́ ànábìbí ní tẹ́ sọ fún yín náà ní díkì òlà nínú sí ọlọ́run náà ẹwọ nǹkan ìrántí ọlọ́run náà ni a ti wá sọ fúnra wa lẹ́ẹ̀kan ìtumọ̀ ìrántí ọlọ́run ní parí ọ̀rọ̀ wa kì í sọ̀rọ̀ pé yẹn ti kúrò láyé láyé láyé nìkan ìtàwọn yẹn kan ṣe o torí pásítọ̀ mọ́lúdì tí wọ́n máa ń ṣe mọ́lúdì wọn lára yìí ẹ máa rí oríṣiríṣi láyé láyé lẹ́la táwọn èèyàn máa ti kó sọ láyé láyé láyé bí orin tí ò ní nítumọ̀ nígbà láyé láka yìí lẹ́la láyé láka yìí lẹ́la bí mo sọ yẹn lọ́wọ́ orí ẹni lálẹ́ tó ọ̀bà omi ó ti kúmukúmu yóò jáde nípa eléyìí tó ti mẹ́wàá tí ọmọ wa sàkárù lákọlákọ kéésì ebi eléyìí lásọ o ìrántí ọlọ́run òun ni pé gbogbo àwọn àdáàrù tó bá ti kòkò ọ̀kan mú tá a bá ń ṣe lákòókò rẹ̀ èyí tó jẹ́ ọ̀gá ẹ̀ òun náà ní gbogbo nǹkan kọ̀ọ̀kan ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó bá fẹ́ gbé máa rántí ọlọ́run ọba bẹ́ẹ̀ ìrántí ọlọ́run ọba nìyẹn o pépé tí mo fẹ́ ṣe ìtọ́lọ̀ yọnu sí ìtí mo fẹ́ gbé ìtọ́lọ̀ ọba àlejò ọlá tá a bá lè máa ṣe eléyìí eléyìí ni táà nẹ́bí ń tọ́ka sí o wípé ó lóore lọ́dọ̀ ọlọ́run ọba ó lóore ju kí wọ́n kó owó fún wa lọ ó lóore fún ju kéèyàn ọlọ́run lọ ja kéèyàn lọ sójú ogun ẹ̀sìn lọ táwọn náà bá wò dáadáa rè kó lóore bá nẹ́bí ti sọ yẹn torí pé òun láti ṣe kẹ́rin òun láti ráàlì jẹ́ náà abẹ́ náà bá fi ọlá kọ́lọ̀ kó sùn sínú àwọn olùrántí ọlọ́run kọ́lọ̀ kó اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصرنا ولا تنصر علينا اللهم اغفر لنا وبرامتك اللهم اغفر لنا وبرامتك اللهم رامك نرجو فلا تكلنا الى انفسنا طرفه عين اللهم اسقنا انت سامي اللهم اسقنا انت سامي نسألك الله العافية فلا تزال سقما نسألك الله العافية فلا تزال سقما سلامتك يا أرحم الراحمين اللهم اذن امواتنا أموات المسلمين في مدارك الهرب ومغاربها برامتك يا أرحم الراحمين اللهم هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما اللهم ربنا آتنا من لدنك رحمة وإلى من أمرنا رشدا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم